And the dog also coming when the when the lions are dancing. Ó mọ̀ ṣe lára wọn o. It's a pity to them for them. Kò sẹ́ni wọn ò wá fi ọlọ́pàá mú èmi o. They didn't come to arrest me with police. Èmi gan ni mo lọ fọlọ́pàá mú bàbá lọ́ọ̀sì. I was the one who went ahead to arrest Baba Lost. Tó bá wá jẹ́ ipe ó dúró jẹ́jẹ́ rẹ̀ ni. If he stand on his own peacefully. Mo ti sọ Ọlọ́run ti ní kí n sọ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan ni Ọlọ́run sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ ní agbára. The Lord has spoken once, twice have I heard this that the power belongs to God. Ṣùgbọ́n àwọn ènìyàn yìí wọn ò ṣetán láti ronú pìwàdà. But these people they are impenitent. Lóòótọ́ wọn ní kí n lọ kọ ìwé ìdírọ́ kèsì àbí bó wọn pè é. I was told to go and write withdrawal case from the court mo fẹ́ máa kọ wìdírọ́ kèsì ni ọlọ́pàá kan lọ́lú wọ́n rán kan dé pé màmá mo ní hàn ẹ má kọ wìdírọ́ kèsì kankan. one of the police came when I was right about to uh, uh withdraw the case from the court. tẹ́ ẹ bá ti dé iwájú wọn ẹlẹ́ẹ̀ kọ́. and the police said when you get to their presence just said that you have wrote the letter. torí wọ́n fẹ́ kó wọ́n fẹ́ kó páńpẹ́ sí yín lọ́wọ́ ni. because they want to they, they want to implicate you ìwọ̀n òkúkú mọ̀ kọ tẹ́lẹ̀ ni tí ó sì kọ́ náà wọ́n ti dá dúró ti gbé báírò sọ́ọ́lẹ̀ wọ́n tán ránṣẹ́. Thank God I don't know how to write very well but the person who have written it, written it for me thank God he has been sent on errand. èmi náà bá bọ́ tàpá àkọ́. Then I also came out that we wrote we, we wrote the written. ó mà ṣe o. It's a pity. ṣé ẹ rí gbogbo àwọn ènìyàn yìí. Now look at imagine all these people. Àti òǹtẹ́ẹ̀lì wọn ní Ọ̀yọ́ sì tèètì. And their hotel in Ọ̀yọ́. Ọ̀ṣun sì tèètì. Their hotel in Ọ̀ṣun state. Abuja náà sì tèètì. And Abuja the federal capital. Lagos sì tèètì. And Lagos also. Ondo sì tèètì. And Ondo state. Gbogbo ẹ̀ sì sí tèètì. All of it state and state and state and state gbogbo fọ́tò ibi tí wọ́n máa gbé àlè lọ pátápátá. all the picture of where they do take their concubine to. tí wọn ò bá sọ́ra wọn wọ́n bá pàdé téńtéńta. if they didn't careful and stop their that evil deed they will be publicly disgraced to the world. àbí wọ́n rò wípé nígbà tí mi ò ti kàwé mi ò kọ́gbọ́n orí mi ni. did they thought that because I did not I was not educated I don't I'm not knowledgeable nígbà àwọn èèyàn yìí wá ń bá mi ṣé mo wá pín hàn ni àbí mo fokùn fún wọn lọ́rùn. when these people were consulting me for power or assistance did I draw them or or, or tie anything to their neck before. tí kì í bá a ṣe Jésù. if not of Christ. kírú láyínká ó máa bi èmi léèrè. for a person that level of láyínká to be questioning a person of my level. pé màmá ọmọ ọdún mélòó nìyí ná tẹ́lẹ̀ ṣe nǹkan fáwọn èèyàn. mother how old are you èmi náà wá sọ fún un pé. and I ask her. kó gbé hmm, báyìrò báyìí o. that she pick his pen now. ó fẹ́ ṣèdánwò. that he was is about writing exam. wọ́n bí mi nínú oṣù kejì nineteen fifty two. I was born in the second month that is February nineteen fifty two. oṣù kẹwàá ni ọjọ́ kejì oṣù kẹwàá. on the second of October nineteen fifty two kan yọ kúrò nu ara wọn. then remove it from what we have now. ní tó bá kù náà ni. then the remaining years the amount I spent. ẹ wàá rí tí Jésù sọ mí dàbá. then look at how the Jesus has turned me to. èmi tí mo tẹ ọ̀pá jáde nínú igbó. I that came out from the wilderness with staff. ẹ wò bí Jésù ṣe ń dára nínú ayé mi. now walk look at how Christ is working in my life. wo yóò ṣe ohun rere jù bẹ́ẹ̀ lọ́nú ayé rẹ. do greater work than that in your life láyínká wá ń sọ fún èmi wípé. aláyínká ayéfẹ́lẹ́ was questioning her father mother last. màmá ẹ dákun ta mú un wá. he said mother who brought him here. mo ní ọ̀rọ̀ rẹ dáradára mo ní ọmọ ẹni ó mú ọ wá ọ̀nà ẹ sọ. you know the person who brought you here. ọ̀gá rẹ ló mú ọ wá. it was your former boss. Kọ́lá Ọláwùyí ló mú ọ wá. it was Kọ́lá Ọláwùyí who brought you to me. kò sí tí ẹ̀dá fi bojú láyé. There is nothing somebody used to cover. Tí ó bá tó àkókò láti tú àṣírí láti ká aṣọ yẹn, Ọlọ́run máa ká. When it's time for the secret to be made known, I tell you the Almighty God with all simplicity he will remove the veil. ṣebí gbogbo wọn sọ wípé wọn à lérò wípé mo lè jáde. they never thought or imagined that I will ever come out of that forest. ó jọ wọn lójú pé mo lè jáde. it's a surprise to them for me coming out of the wilderness to the world. ó mà ṣe o. It's a pity. Ó wá ń bi wípé àwọn bàbá àwọn ń wá mi. She was asked saying that his father his boss they were looking for her. Mo ní àwọn bàbá rẹ̀ èwo ń bẹ̀. I said who among your fathers? Ó ní Papa Oyedepo ni ń wá mi. That it is the Oyedepo Papa Oyedepo is the one looking for her. Mo wá sọ fún un pé kó gbé ẹnu ẹ lọ́wọ́. And now ask her keep your mouth shut. Anybody tó bá fẹ́ rí mi. Anyone want to see me? wọn ò lè rán ọ sí mi jẹ́ kí wọ́n wá mi fúnra wọn. no one can send you to me you are too small then let them come on their own. èyí tó bá fẹ́ forí sàpáta bí ìwọ láyínká ti fi sọ yìí. anyone who want to collide with the rock as you láyínká has make attempt let them make attempt. òun náà lè múra kó forí sọ. that such a person also can try such. dán wò ló bí yọ ọ̀kẹ́rẹ́. now try it is the mother that give birth to discourage. ó jẹ́ kó yé mi pé ọ̀gá sàn ní ń that it was the king Sunny Ade was looking for her. Mo ní Sunday. I say Sunday. Tó bá fẹ́ rí mi. If she want to see me. Ó mà bó ṣe lè rí mi. She know how to contact me. O ò gbogbo ìdí tó ń fa nǹkan kan ọ̀ tí ẹni kọ́ gbọ́. Fálànà gbọ́ tí ẹ̀ tara ẹni là á gbọ́. All those people you are mentioning all the matter doesn't concern you mind your own business. gbogbo wọn pátápátá kò sẹ́ni tí ò ní nọ́mbà mi lọ́wọ́. there is no one among them that doesn't have my cell phone number. à ń kúrò ń bẹ̀ gbàrà báyìí wọ́n ń màmá àwòrán yàn ń sẹ́ o. immediately we left the place some people they were calling her that look we didn't send anybody to you. wàhálà ló kó rẹ̀ sí. she he only put herself into himself into problem. ó mà ṣe o. it's a pity lẹ́yìn ìgbà tó kúrò ńbẹ̀ tí mo ní káwọn ọlọ́pàá bá ń wọ́ọ̀nù rẹ̀. after he left there and I told the policeman that look warn him for me. pé kò gbọdọ̀ tún dá orúkọ mi mọ́. that he should stop mentioning my name again in, life, in his ne, life. ní àwọn èèyàn sáwọn fún mi ń bébà ń gbà wọn ò sì máa kà. and the people begin to give me paper when I could not read it. màá èmi ó ṣàgbà bébà wọn ò bá gbé e lẹ̀. then I will collect the paper I will just put it somewhere for people who can read and write to come ń gbọ́ ọmọ yìí bá wá dé. And when this child comes, màá ní ẹ̀ náà kọ. I say come read this thing that they have sent to me. Wọ́n á ní wọ́n sọ bẹ̀ pé. That they are it's written there it's written there that I run for her and for him. Wọ́n tún pè pé hey. And I was hey. call him again. Hey. Hmm. I say it's. Kíní ìfẹ́ kàndínú yọ. That this one want to want to get to you want to climb the tree above the leaf. Nígbà ó ni mò ń gbọ́ la àwọn ará. Ondo State ti pè mí. And the people from Ondo State also called me. Wọ́n ní. They said. Wọ́n ń gbé lórí rédíò lọ́wọ́lọ́wọ́ báyìí. that is being transmitted on the radio now live. pé èmi lọ bẹ̀ láyínká. that ah. I went ahead to beg Yínká Ayéfẹ́lẹ́. èyí ló wá mú èmi náà wá pé àwọn ọlọ́pàá pé mo fẹ́ sọ̀rọ̀ ó tó gẹ́ àlùbọ́tà ìdárin. then I now called on the police and the security agent that look it's high time for me to speak out The person who is beating the, the battle drum cannot sing at the same time. Wọ́n sì láàyè wà fún mi pé òun ló kó bára ẹ̀. And I've been told that you are given the freedom to speak. Commissioner of police. The commissioner of police. Ó wọ́ ọ̀nù rẹ̀. Warn him. Ó ní ọjẹ́ lọ sunrun mẹ́ta tọmọlúwàbí èèyàn. That he should go and sleep the three kind of sleep a normal woman being do sleep. Kọ́ ronú ẹ̀ dáadáa. And think deeply. Kí ló jẹ́ ìyá yìí ó sọ bẹ́ẹ̀? Why what this what made this prompt this mother to say this? Ó ní màmá and she he said. ó lẹ sọ wípé. that you said that. ẹyìn ẹyìn síbálà kọọlù. spinal cord. ẹ lè òun fi sẹ́só. that he uses spanner cord for the ritual that is bloody ritual. mo ní èmi ò sọ bẹ́ẹ̀. I, I said I didn't say so. Ohun tí mo sọ ni pé mọ̀dùnmọ́dùn bíi ògóóró ẹ̀yìn rẹ ni mo fi sẹ́sọ́ òkìkí fún wọn Yínká Ayéfẹ́lẹ́ tó ọjọ́ kò lẹ́gbẹ̀ẹ́ mi. That what I said is the marrow. The marrow inside your spinal cord was what I have used to make the ritual for fame for you, Yinka Ayefele, sitting by my side. ó ní ha mo ní kó ha síbẹ̀ yẹn ni. and he say ah I say let it remain like that. èyí ló wá jẹ́ kí ọ̀gá ọlọ́pàá yóò mẹ́rí sọ̀rọ̀. and this is what make the, the the the police boss to shake his head and be talking ṣé rí àǹtí mi tó jókòó ń bẹ̀ ó ní hey ǹlẹ́ màmá ìka àti ẹ̀rọ̀rọ̀ sí ọlọ́run ṣé bí n tí mo sọ ṣe ni. and the person was saying that ah congrats my mother and my sister what you are doing is i say what i did was what i was revealing. wọ́n wá ti ní sọ̀rọ̀ èmi náà ti á sọ̀rọ̀. and I have been asked to speak now nobody can stop me from speaking again. ṣé ẹ mọ̀ pé ẹni tó bá lóyún ọ̀rọ̀ tí a bá wá fi tètè tún kùn. You know somebody that is pregnant of word and somebody now eh, eh, just propose the person to speak. Oh, say ṣe kọ́rọ̀ ma, jábọ́. hallelujah o. hallelujah. hallelujah o. hallelujah. let me speak on Christ's Apostolic Church. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa CAC. let me speak on Christ Apostolic Church. màá sì gbé kásẹ̀tì tiẹ̀ náà jáde. and very soon his own audio and the visual will soon be presented to the world. tí wọn ò bá pè mí ṣebí wọn ò lè máa gbọ́ nínú afẹ́fẹ́. if they didn't invite me actually they will be listening to it hearing it everywhere. kò sí ti fi ní ṣe. they I think there is no problem about that. ibi tí wọ́n bá dé tí wọ́n bá èyí tí mo sọ yìí dé the level of where they have reached that make me to be able to say something about this aspect I'm about revealing now. Èmi náà ti sọ sínú kásẹ̀tì. I also have spoken it in the audio station. Lẹ́yìn àti lè rí yàn ni o. Okay, in the VCD. O ti o ti bọ́ síta. It's already uh, on the market. Ó ṣẹ̀ṣẹ̀ jáde báyìí báyìí. It's newly released. Lẹ́yìn èyí. After that kí ló pa èmi àti àwọn kan pọ̀ nínú CAC. what involve or what bring about me and some people in Christ Apostolic Church. kí ni wọ́n fẹ́ pa mí sí. why are they after my life. ṣebí ògbóni ni wọ́n. are they not ògbóni people. nígbà tí wọ́n mú sáàkì tí wọ́n ń wẹgbẹ́ ògbóni. when they were taking their wig and they are entering the ògbóni. wọn ò mọ̀ pé n ò máa ṣe nígbà wọn. it means at that time they talk I was not knowledgeable at that time. àwọn bá mi yín my your father my people. àwọn bọ̀dá olùsẹ̀yẹ. i'm talking of olùsẹ̀yẹ in capital. lẹ́yìn ìgbà tí èmi ń jẹ́ erelu àgbáyé. when amora was the word erelu. ìta gbangba làásìkò gbangba. you bury a thing not to be hidden publicly. kò lè dúró níwájú mi kó dúró yóò wọlé ni. he can't stood in my presence he must he has to bow. sẹ́ẹ̀rì tí cac bá tòrò if Christ's apostolic church is being reorganized and united. àwa olùsẹ̀yẹ àti abíára ni. that is in the hand of olùsẹ̀yẹ and Abiara. tó bá wá jẹ́ pé wọn ò wá jẹ́ kí CAC ó tòrò. and if they refuse they dey allow the water of Christ's apostolic church to be settled. abíára àti olùsẹ̀yẹ ni. is this the same Abiara and olùsẹ̀yẹ torí wọ́n ti mọ̀ wípé tí CAC bá tòrò. because they are aware that if Christ's apostolic church is settled. ó bọ́. they have lose their opportunity. tìró yẹ̀ lójú èbó. that this the ice slice is no more on the eyes of the white men. ṣebí ọmọkùnrin tí ẹ ń pè lólùsẹ̀yẹ. that man called olùsẹ̀yẹ by name. kìbá mọ̀ mo kàn rọra dáàkọ ẹ fẹ́rẹ́ ni kì bá mọ̀ kó má tọ́ mi rárá. I just mention his name just brief it's a mistake for him he won't have invoked my rod. òní ń pè mí ní wá ń sẹ́ndì kìíní sí pé sá lè jọ́rẹ̀. he was the one now send the text that can we make friend can we become friend ma. kẹ́nìkan tí mò sọ. what am I saying. ṣebí agbàwòsàn ni. He was just as somebody who was sick and brought to church. pé irọ́ ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí. If what I'm saying is a lie. àwọn bàbá bàbá wà lórí òkè. The fathers are right here who are eyes witnessing kò í ṣe kò í ṣe ọmọ CAC ìwòsàn ló wá gbà ń bẹ̀ ó sì wá tó ń gbọ́ gbà wòsàn tán ó bà CAC jẹ́. He was not a typical child of Christ Apostolic Church Listen attentively. He came for healing, and after he was being healed, he now became an intruder to turn the whole church upside down. Ẹ ń bi wọ́n. Help me to question you. Àwọn yàrá kan tí ń bẹ́nu ilé wọn tẹ́lòmí ò gbọ́dọ̀ wọ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀. There are some rooms set apart in their house that no one is allowed to enter. What is that thing going on in that particular room? Àbí mo ti ń sọ̀rọ̀ ni oh have I started revealing. èmi tiẹ̀ gentle mi ò ní sọ̀rọ̀. I am gentle I will not speak out. kí ni wọ́n ń ṣe níbẹ̀. what are they doing in that close in that secret room. mo ń sọ̀rọ̀ pé kí ló pa Fọlá. what kill Fọlá I saw Fọlá. mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. I didn't say it more than that. Pé kí wọn bá wa bí àwọn bá a bí ara. That we should you should help us to ask the man ọ̀fà bàbá àbíyàrá. mi ò tí ì sọ̀rọ̀ dé mi ò tí ì sọ̀rọ̀ jinlẹ̀. I have not spoken deeply on that issue. wọ́n ní amórí wa. Then they are asking us to be beheaded. ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ agogo. Their word was just like a bell nicing. Ah, igi ni wọ́n kó gba kalẹ̀ yìí o. They put wood on the ground. wọ́n wá àná lẹ́yọ̀ kan. And they smash it with one. ó ní yé arásìkan ń gó. And he said, hey. Go. I only feel it into my marrow, marrow, marrow. Gbogbo àwọn yòókù. And how about the rest? Ta ta ta kí wọ́n ìnà kì í ṣaago ni. And is it not the same bear that they're going to use that skin to heat? Nínú ilé tèmi. In our mother's house. Èmi ò ní yàrá téèyàn yìí wọ̀. There is no room set apart that nobody else should enter. Ọmọ tó jókòó lọ́ọ̀kan yìí ó ti kúrò lọ́dọ̀ mi tipẹ́ kó tó kúrò lọ́dọ̀ mi ń bo yìí wọ̀. This young man was one of the people who was with me before. Before he left my place, there is no room in my house that he could not enter. Help me to ask them that. Bàtà tí wọ́n ń sá the the the the the, the waste band that they are using that is the element they are using in the night what are they using it for. help me ask those people fathers who who they are. ìpàdé the meeting that they went. ah n ò fẹ́ bẹ́ẹ̀. mama let's go on mama, let's go on. amen. amen. amen. amen. ó dáa. okay. ẹ wọ́n ń pe àwọn ìpàdé kan ní àwọn tí Ọlọ́run gbà fún. there is a meeting called the people that God allowed. okay successful minister ta wá ò gbà fún. tell me who among who is that person that God doesn't allow to be successful. àwọn ẹran abiyọ̀ tí wọ́n ń jẹ ń bẹ̀. how about the salted meat that they are eating there. níbo ni wọ́n ti rí. where did they got the meat. ẹ wo mi ò tí ì ṣetán pẹ̀lú wọn. I am just warming up for them. I have not yet engaged in the real battle with them. By the time tí n bá ṣetán pẹ̀lú wọn. Nígbà àkókò, I'm ready for them. Amen. Amen. Amen. Amen. Ẹ jẹ́ àfi ìyókù pamọ́ di. Let's keep the rest.